gẹ́gẹ́ tún ti gbé tuntun dé o ó balẹ̀ kazagua kẹ́kẹ́ engineer ẹ tún gbà yẹ ẹ̀yẹ́ wò. èyí ni láti sọ fún gbogbo wa wípé tó bá di inú oṣù kẹfà june four àbí three ìkànnì méjèèjì á fi gbogbo yín sílẹ̀ tẹ́ ẹ máa padà síbi tẹ́ ẹ ti wá o kékulé ó gbọ́ kóso fún toko kíta tán gbọ́ kóró fẹ́ tó bá wù ú tó bá ti dọjọ́ náà àtẹ̀ tó kéré àtẹ̀ tó tóbi nínú àwọn ẹrù yín tẹ kó wá bí ẹwọ ẹgbẹ́ gbogbo ẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kẹgbẹ́rù yín ó dilé ẹ wò kí nàìjíríà lè dá àjùmọ̀ṣe gbogbo wa ní o.